الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا ولي من أوليائه سبحانه وتسامى أحمده وأشكره وأستعين به وأثني عليه ولا أحصي ثناء عليه بل هو سبحانه وتعالى كما أثنى على نفسه والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله اتقوا ربكم في السر والعلن كما أمركم في كتاب العزيز قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون واعلموا عباد الله أن من أشرك بالله سبحانه وتعالى ومات على شركه فإنه خالد مخلد في النار جهنم أبدا لقول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن, ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا أمة إيمان فقد تكلمنا عن الأمانة وكيف نزلت في جذور قلوب الرجال وكيف ترفع هذه الأمانة شيئا فشيئا وماذا حثنا عليه رسول الله صلى الله عليه وسلم لا سيما من كان في مثل هذا الزمان فكان هذا الرجل هذا الرسول صلوات الله وسلامه عليه يدلنا في كل يوم وليله اياما كان قيد الحياه الى ما فيه سعاده وخير لامته لذلك كانت هذه الامه كلها خير اولها خير واوسطها خير واخرها خير فهذا الرسول صلوات الله وسلامه عليه وقد ضرب لنا ووضع لنا المثل الأعلى فيما يتعلق بأمر الأمانة عباد الله فالأمانة تتناول جميع الفرائض فالأمانة تتناول جانب العلم عندنا الأمانة والعلمية كذلك هذه الأمانة تتناول ما يتعلق بالفرائض وما كل شيء مبني على الأمانة لذلك أمر الله سبحانه وتعالى على السماوات والأرض والجبال مع صلابتهن وما شدتهن وما قوتهن رفضنا فأبينا استصغارا من حمل هذه الأمانة لكن قد حملها الإنسان حملها الكافر وحملها المنافق إنه كان ظلوما جاولا أمة إيمان فهذه الخطبة تابعة لما يتعلق بأمور الأمانة فالرسول صلوات الله وسلم عليه قد حثنا عليها كثيرا وكان أحيانا يرتب عن حمل الأمانة من رآه ضعيفا من الصحابة حتى ولو صلحت نيته حتى ولو كان يريد أن يخلص لله سبحانه وتعالى في حمل الأمانة فهذا الرسول صلوات الله الحمد لله رب العالمين ربنا يفرح واتي وسبحان مسلم أترى أن يكون يا رب أتبيع النبي صلى الله عليه وسلم أترى مرات ما نجيك يا كمبوا الله مسا بني سالكون كان بنا مسا بني سالكون ولا النبي صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ṣe ń rán مني wa Ọlọ́run ni ẹbẹ̀rù ọlọ́run sì ní sọ fún anáàlú kúránì wípé ẹ̀yin gbàgbọ́ òdodo ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ọba yìí bákan náà kẹ́mi kọ̀ọ̀kan kọ́ máa ka pé kí ló ń fẹ́ ní bábá ju ọlọ́run ọba lọ́rùn ọlọ́run ní kápá yà wọn torí pé gbogbo nǹkan tá à ń ṣe iṣẹ́ lọ́sùn fún àyè ó sì fún wa ní ìrò lórí rẹ̀ bákan náà ká lọ rè mọ́dàbí pé ẹnìkẹ́ni tó bá pàǹkà ní gbogbo rẹ bọ́tọ́ bẹ ikú sórí rẹ ó ń tàn yọ ọ́rà sí ní ọlọ́run àdéhùn náà wáyé náà kùnán ó sì ló ń ti stamp rẹ̀ pa òun níyẹn tí ó àtàn rẹ̀ tẹ túbá alhamdulillah ọlọ́run bá túbá rẹ̀ tùmọ̀tọ́ bẹ ikú sórí ẹ bọ́ kọ́dà àbọ̀wọ̀n rẹ̀ bá jẹ́ ìmáàmù kọ́dà ìmáàmù mọ́sálásí jáwé kọ́dà àtọ́bálẹ̀ ọ̀rùn kọjá ìmáàmù kàbà kọ́ gbọ́dọ̀ fẹ́nu ẹ̀ sàdúrà fún bàbá yẹn bákan náà ní ìtẹ̀lé kútúbà tá kútọ́bù tá ń bá bọ̀ àwọn kútọ́bù tá ń bá bọ̀ láti bí ìjímọ̀ bíi mẹ́ta sí mẹ́rin sẹ́yìn a sọ̀rọ̀ nípa àmánà tó ní àlàkọ̀ pẹ̀lú ìmọ̀ ní ìjẹjọ lẹ́nu insha Allah rahman a máa tẹ̀síwájú nípa àmánà yìí àmánà tá ń sọ̀rọ̀ rẹ̀ àti sọ̀rọ̀ bọ̀rọ̀ síwájú nípa ìtumọ̀ àmánà àti bí àdébísẹ̀ ní àmánà yìí àmọ́ràn yìí kọ̀ wá síbi tí ò mọ̀ tán gbogbo nǹkan pátá tọ́lọ́ nítorí rẹ̀ dá wa tó ní bá ṣe pẹ̀lú wà lìjẹ̀ náà òun là máa nà ló ṣe kí ni olófò ọba àákìrò àmọ́nà bẹ́ẹ̀ àgbàwò àmọ́nà bẹ́ẹ̀ tẹ ẹ má lù àlà tẹ ẹ má wò tẹ ẹ má bá tẹ ẹ má wò. وقد جاء من حديث أبي الدرداء والحديث مخرج في السنن عند أبي داود كذلك أخرج الإمام الطبراني رحمه الله تعالى في معجمه الكبير قال أبو الدرداء قال لنا رسول الله صلى الله عليه وسلم خمس من جاء بهن مع إيمان خمس من جاء بهن مع إيمان دخل الجنة من حافظ على الصلوات الخمس على فروضهن وركوعهن وسجودهن ومواقيتهن ومن صام رمضان وحج البيت إن استطاع إليه سبيلا وأدى الزكاة طيبة بها نفسه وأدى الأمانة قالوا يا أبا درداء وفي رواية كأن هذا السؤال وجه رسول الله صلى الله عليه وسلم قالوا يا رسول الله وما أداء الأمانة فقال رسول الله صلى الله عليه وسلم الغصن من الجنابة هذا آخر هذا الحديث عن صلى الله عليه وسلم وقال الصحابة قالوا سبحانه حديث أبي الدرداء تمام أبي داود قال نصنا نوري بإسناد حسن وكذلك أخرج الإمام الطبراني في معجمه الكبير أبي الصحابة قالوا الصحابة يوان صحابة إن كما هو كان بيت من جاء بهن أم قال لي ما رأيه كدوا جلوم وجب القيامة ما إيمانه ṣùgbọ́n o gbọ́nà la ilaha illallah Muhammad sàlá ó ti kọ́kọ́ sáájú lẹ́nu ó ń tàn tọ́wá tó rí nǹkan márùn-ún tí wọ́n fẹ́ máa sọ ìtorí kó wá sí gbangba alikiyama ọlọ́ọ̀ba irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ àjẹ́nà na sọ́ọ́bà tẹ sàn sàn pé kí ni nǹkan márùn-ún ó sì ń sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ nígbà ọ̀pọ̀dà pàkọ́ ó ní man hafa ọ̀rọ̀ àṣọ̀lọ́wọ́ àti ìfọ̀mùsì ẹ̀ ń tọ́ba lè máa sọ ìwákàtí márùn ojúmọ́ yìí ń sọ dáadáa aláfuruduhinna kẹ́ yóò há fi dọ̀ aláfuruduhinna ó ń tọ̀ gbọ́dọ̀ a máa sọ aláfuruduhinna ì máa sọ àlùwàlá àwọn ọ̀rìn ẹ̀wọ̀ àmàlà tọ́ga kèé máa yọ àlùwàlá ṣe ẹlẹ́mìí ọmọ sàlùwàlá bígbà tí èèyàn ń lọ rọ́ọ̀bù wọn fún mi para yìí ọ̀lọ́lá mi ṣe wọ́n asọsọsọ gbọ́ sọ àlùwàlá yìí pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ìránṣẹ́mísà yìí lórí rẹ̀ bí mo ṣe ṣe ní ṣe máa ń ṣe ibẹ̀ yẹn láti mọ mùsíbà táwọn èèyàn kó sí gbẹ̀yìn gbà nínú Ìbàdàn wa yìí a rí àwọn míì tí wọ́n sọ wípé àwọn fẹ́ gbà kankan lọ́dọ̀ ọlọ́wọ́ bá ó ní bá ṣe pẹ̀lú náfìlà ó ní bá ṣe pẹ̀lú pàmò tìlọ́wọ́ àkọ́kọ́ ó sì jọmọ́ ìpìtọ́ ìkọ́lá lọ́la náà ṣùgbọ́n àwọn ò ní fún sàlùwàlà wọn lómi o kọ́dà àwọn ò ní fi ìpè sàlùwàlà àmọ́ náà ṣùgbọ́n àná ìdákọ̀ ṣùgbọ́n àwọn ọ̀bẹ̀rẹ̀ wọn bá kọ́dà kọ́kọ́ bá wọn bẹ́ẹ̀ lọ́wọ́ wọn nítorí náà ń kà léyìn tó ní bá sì ní wípé eérú là fi sàlùwàlà rẹ̀ kọ́dà kan ti ń dẹ́ bá jọ mọ́ ìròyìn kọ́dà ìran tí wọ́n fi ń ṣe gan ọ̀sọ̀ pẹ̀lú àlùwàlá rẹ̀ ìjà arẹ́gbà wà kan Qur'an bára bí fi ewu sàlùwàlá arẹ́gbà wà kan Qur'an rasa islam ó fi nínú hadith rẹ̀ ó fi ewu sàlùwàlá kọ́dà bí nǹkan bá di pé ọlọ́dún máa lọ tí ó rọ́ mi tó tún wá jẹ́ kó ń bẹ níbi kan tó jẹ́ kó kò sí pẹ̀gán bẹ̀ pàpà yóò máa kírun lọ bẹ́ẹ̀ ni. فاقد الطهرين يصلي على حاله أمسى نبي ẹnu tí mo kọ́kọ́ kà lẹ́yìn tí mo kọ́ dá ọ̀nà wàrà mi ẹnikẹ́ni tí bá ń sọ àlùbọ̀lá àwọn mi wà ń kúrè yín kọ́dà kó tó ń sọ́rù kú àwọn àmì ẹlòmíì tí wọ́n ní kó forí nílẹ̀ kọ́nà sí òkè fún wákàtí márùn yóò gba ten thousand yóò tún wá máa lò pèsè kí n mọ̀mìíra fọ́sì borí ìrọ̀rùn kó ní bí ó ṣe kú yóò wà á kú bí ẹni wípé ara ń ní nǹkan kò sì ṣe wọ́n sàlẹ̀ pé tí èèyàn kírun tí ń sọ̀rọ̀ kúrẹ̀ dáadáa kọ́dà wàsùdùdìhìn náà sọ ìforíbalẹ̀ rẹ̀ dáadáa yóò foríbalẹ̀ báwo sì ní ká foríbalẹ̀ iwájú ọ̀kẹlẹ̀ ìgbìmọ̀ ọ̀kẹlẹ̀ àtẹlẹwọ́n yọ ọ̀kẹlẹ̀ orúkọ ọ̀kẹlẹ̀ orí ẹ̀sìn báyìí ní ìlélẹ̀ ó ń ṣe bí wọn àṣẹ sọ kọ́dà wọ́n mọ̀ wá kìtìhínà níbi títún sọ̀rọ̀ yẹn dé àsìkò orúkọ ọ̀kan ní máa kì kèé jẹ́ àpọ̀ mọ́ra wọn kèé ṣe àwọn tí wọ́n máa kọrin àkíkọ́ ọ̀run tí ìjọba àwọn lójú ọmọ ṣètò lọ́wọ́ jí lẹ́nu wọn ẹ bá ní sọ pé tí wọ́n sọ yìí ó ti bọ́ mi ti rán lẹ́yìn náà wọ́n sọ àmọ́ Ramadan ó tún wá máa gbà Ramadan pẹ̀lú àmánà kìsì pé yọ jà ń kọ̀rọ̀ yọ máa fọ ọ̀rọ̀ àwọn gbangba òun ní pọ̀ kébí ọ̀rọ̀ sábà lọ́wọ́ yà á bẹ̀rẹ̀ látẹnu yọ gbàrọ̀ lọ́wọ́ fún ọ̀sán وحج البيت إن استطاع إليه سبيلا ó tún wá lọ sí hajj maka nígbà tó di wípé ọlágbára àti ṣe bẹ́ẹ̀ kọ́dà tọ́nà tó dáa ọ̀dọ̀ oríṣi ó di mélòó ó di mẹ́ta wà á dẹ zakata tó yí bàtà bí a náà sòwò ó tún wá yọ zaka ní ọkọ̀ lọ́wọ́ fún ọlọ́fun lọ́wọ́ pé wọ́n lé lẹ́kọ̀ọ́ ló ṣe yọ zaka bẹ́ẹ̀ kódà sàkà ìlú wà tí bá yọ kéèrò ah, náà pé ìlà sọ̀nà náà gan ló ń gbọ́ àwọn nǹkan máa lu àdìbìtì o a ah, yóò ní láti là wà lára kólẹ̀ láìsí pé ah, ọlọ́nà bí sísítẹ́ẹ̀mù gba ìgbàgbọ́ lọ́wọ́ di àjọ lówó pọ̀ kì í ṣe bá yọ yọ sàkà yìí sínú yóò dùn wípé a ìdí mọ̀ fọ́ kàṣí mẹ́rin pé sábà ń pèsè ìdílé ọlọ́run ba ó ti pè sàkà yìí ní tó fi máa fọ ìpìlẹ̀ owó ìkúmà sáyẹn ní kòríọ́mọ́mì ọba àfọ̀rọ̀kúmà yóò yọ tẹ̀mítẹ́mì O wa adal ó di mẹ́rin wà á dẹ́ àmàna ó tún wá máa ń gbé àmàna nínú ìwé ayé àkẹrẹ àbúrò dáìlì àwọn tí ń bá sọ̀rọ̀ ìbílẹ̀ rẹ̀ nínú àwọn ti rẹ̀ pé àwọn gbà wá gbìn ètò ẹ̀pẹ́ àbúrò dáìlì gan náà mẹ́kọ̀ọ́ náà sọ̀rọ̀ àbáyẹ tí ẹ̀ lọ́sọ̀sọ̀ lè rí pé wà á àdé àwọn àmàna lọ́sọ̀sọ̀ kí wá ní gbígbé àmàna gẹ́gẹ́ àmàna tó ní kínu kínu ti ń jẹ́ bẹ́ẹ̀ lọ́sọ̀ wá ní alùpùsùlù nìmẹ́lì jẹ́ náà bá kí tọ́pọ̀lọpọ̀ mi ìlú wò pé ẹ̀ nínú bá bẹ̀rẹ̀ bàbọ̀ tí bá ti bọ́ sórí sáwà báyìí tí mo ti sì sáwà báyìí mo èmi máa bọ̀ bíbí èmi máa rọ́ ọdún láyé kan máa dẹ́rẹ́ bàbọ̀ ẹlòmíì tí ń kírun tó lé lógún ọdún èsì tí ọ̀rọ̀ ló yẹra ìwà ní oṣù lọ́wọ́ ìgbèlè jẹ́nàbà àwọn ìgbèlè sáṣọ ìsàlẹ̀ ilé ẹ̀sìn máa wọ jẹ́nàbà fún un ìtì mẹ́lẹ́ ẹlòmíì ẹlòmíì ọ̀rọ̀ dúdú ẹni ẹlòmíì àmọ́ ṣe dọ́jà àfa yóò sọ̀rọ̀ kí ló fáwọn yìí tí ó sì ń jẹ́nà bàlá ẹlòmíì àkùnrin bá ìmọ̀ lọ ń bẹ́ẹ̀ mú ẹlòmíì nílẹ̀ yorùbá wa yẹn àti rí máa mú tó ń wọ̀ gbọ́dọ̀ kí ló mú lẹ́yìn wọn tí wọn bá ti lóhùn ẹni wọn lè máa dáhùn tó mọ́sálásí tó ń bá sì kí ló ẹni gbọ́dọ̀ kí ló lè máa bí mọ́sálásí wọn ẹ̀jẹ̀ mọ́ ọ̀pọ̀ sílẹ̀ nù koski wala kuno ko sibok lagi suju mimbar na suju mihrab ba sibok lagi kosi fi ko koros to ba tibe kama no mosi ama wa ko ba ko ko si ti ti ko yo mo be yuki ba mi yo to ko na ba ti no de yo to si se imam ma ko sa si mo si ko na irú eléyìí tàbí tí nǹkan bá ń bá jẹ́ rẹ̀ kɔma ta wo ma yi kɔlɔ wo jɛnɛ ba kiri fan yɛ asa sasa yi a ma na tɔ gaso si ka hàn a se tuma la ni pe ọ̀pọ̀lọpọ̀ o ti bɛ ni bi ni ọlọ́jọ́ bɛ jama yɔn ma tugula sara yi yɛbɛ hadithi wọn sasa wọn agbaba yi fún alo didi amana amana amana ta wọn pariwo yi kó n kanu kú wọn sase tó bɔ. bise n tubɔ bise n tubɔ kini ta wa fɛ yi o le nɔɛsi ta ma n'o do dɛ alebi sallallahu alaihi wasallam جاء من حديث عبد الله بن مسعود رضي الله تعالى عنه وارضاه والحديث مخرج في المسند مع احمد باسناد حسن وني لعقبة ابن أبي معيط لعقبة ابن أبي معيط فمر بي رسول الله صلى الله عليه وسلم وأبو بكر نبقى مروح كيكري أنبا لكني عقبة ابن أبي معيط صح أني بنات في النيابة أنتم مما بعد يعني مكة taani ọdọ taani ti ń ṣiṣẹ́ tọjẹ bíi ẹtọ kọkọtọ kó nígbà tí a nígbà ọmọ bẹ́ẹ̀ nìkan ló ṣọ́ọ̀bù kan mọ bẹ́ẹ̀ nìkan máa ń jìn ká kan tó wa òun sáà máa ń gbé ó tọ̀ ń dẹ́rẹ́ ní ẹ̀rọ máa gbowó sùn lórí gbowó tọ̀ sí ìtẹ́jọ́sà ní òkè ni. yalfahalu ṣé òun yìí dámọ̀ nínú ẹ̀ náà dà bí ètí ọ̀gá ẹ̀ wípé akọ́kẹ́ ètí ìbùnmi níbi ó kéré tó sì dáwọ́ àwọn ọmọ wà dáadáa ọmọ ẹ̀rọ kọ́ ọ̀dà kan lójú wọn bí àwọn afọmọlẹ́ ṣe ká ọlọ́dẹ sọ ọmọ ẹ̀rọ náà wà tó ti wọ́n rẹ̀ òkú nílá onífa àtẹ́yìntì òbí ṣáàtì mọ́sásán ní kanú ọmọ ẹ̀rọ fámasá àlàbọ̀yẹ̀ ha mọ́sásán bá gbà ẹ̀rọ ọba kọ́ ọ ibi ọ̀rọ̀ ìwọ̀n náà fàmẹ́sà làlábàánu ojú ẹsẹ̀ wàá sì ń dà láti bí ọyàn ẹ̀rọ kékeré wọn fa alábàáwú fi ìná ìn yorùbá yà pé àbúrò àbúrò àkàlù pé àràkùnrin hà kí n máa gbé lọ ká lè ní dàgbọ́ wọn gbé fún ọmọ ìrántí bẹ́ẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ tí ń tẹ́ bí kalẹ̀ kún. فقال رسول الله صلى الله عليه وسلم أبي وان صفو قوموا وينبين إقلس فقال صلى الله عليه وسلم كما سأقول إقلس ترى الله مدام لكن بس كده yọrọ sọ̀rọ̀ irú ènìyàn ẹ̀dá wà lé o ní fáṣẹ ìrọsọlọsọlá àbí bagilabani ní bá mú ń wòye wàsà ọ àbá bákiri gbogbo tí a bákiri náà fún un òun náà mú yó nínú rìwáyà mi wọ́n gbé tèmi náà fẹ́mi náà èmi náà múra mú yó gba àti ayé tán. ó ní súnmọ́ àtẹ̀jùwò báyìí dáadáa lẹ́yìn ìgbà tó ti pẹ́ sí náà ń wá wà lórí sáwọn káàkiri káàkiri tẹ̀ gẹ́gẹ́ náà sáwọn wa. ó ní bàbá àlọ́ balẹ̀ ìgbà náà gbé yàrá rọ̀ sùkúlù ọ̀gá. àníní من هذا القول سبب ولا ما بيفني له هذا الحديث رواه أبو هريرة رواه صلى الله عليه وسلم كذلك أنس ابن مالك رضي الله تعالى عنهما وأرضاهما وهذا الحديث مخرج في السنن إلى مم الترمذي كذلك إلى مم النسائي كذلك أخرجه ابن حبان في صحيحه بإسناد حسن bẹ́ẹ̀ ká ló ti wáyà àbúrò rẹ rọ tí o bu àwọn yẹn àdúgbò sallallahu alaihi wasallam ní alimuslim man salima almuslimuna min lisanihi wa yadihi walmu'minu man aminahu an-nas ala dima'ihim wa amwalihim mùsùlùmí olùtọ́jà pé salima almuslimuna min lisanihi wa yadihi mùsùlùmí tá a bá eléyìí ti dùgbà tó sàtúnṣe fún ọmọ àtòtọ́ ó lẹ́ ń táwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tí wọ́n ṣe kí ni o tí ẹ ń là kó bí aburú ahọ́n rẹ̀ tàbí aburú ọwọ́ rẹ̀ mùsùlùmí ẹ̀ máa fi ọwọ́ rẹ̀ ẹ̀ ṣàbúrú sí mùsùlùmí ìyá rẹ̀ mùsùlùmí máa fẹnu ṣe aburú kó fa ahọ́n rẹ̀ ṣàbúrú sí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ẹ wá mo ti bu wá dàlẹ́ nìyí man salima li muslimun min lisanihi wa yadihi musa tẹ pé mùsùlùmí ọmọ ìyá rẹ báyìí yọ ọ́ làǹdí ara rẹ kò ní máa kọrin búùkì kò ní gbẹgbẹgbẹ kò ní máa bàjẹ́ kò ní fọ̀rọ̀ lọ gbígbé kí ló máa pàbọ́ra yìí olófẹ́ yẹn fẹ́ máa wá kò lókùn pàtó ọba mú parẹ kò ní sábòsì kọjá wàyẹ dì í gbogbo tí ọba fọwọ́ rẹ̀ kọ lórí ọ̀rọ̀ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ kì í fọ rẹ̀ kọ́ ọ̀pọ̀ wà ní mímú ẹ̀ta lè mú mi dáadáa mẹ́nà àdùnnáàs àlà dìmà ìhìn wà àdùwà ìhìn ó lẹ́yìn tí àwọn èèyàn bá lè fọkànbalẹ̀ sí lọ́dọ̀ lórí ẹ̀jẹ̀ wọn àti dúkìá wọn mélòó mélòó ẹ tọ́jú wọn yára ìfún nípa ìsìnkú wọn lọ́dọ̀ náà sọ́ọ̀rì wọn fún yín bẹ́ẹ̀ bá rí náà tẹ́lẹ̀ táńkù ọ̀dọ́ yín fún yín táńkù ọ̀dọ́ yín fún yín gan bẹ́ẹ̀ fún yín kò sí pa èmi mọ gbó yẹ wà wá ní mọ̀mìnì ẹ̀ tàn lórí láàbí dúkìá wọn níbi àkókò sí ẹ̀ta wọlé èmi náà ti máa fi sọ̀rọ̀ táàbà avance táàbà yẹtì táàbà ní a máa wọlé táàbà ní òsínlé wọ́n wá kó lẹ̀ nìkan wọ́n yé bá bá ìjọba láti nìkan sọ̀rọ̀ ó lè gbọ́n ọ̀gá wáyé wọ́n ní ọ̀kadà báyìí báyìí báyìí tí wọ́n bá ìgbà ìgbà nínú ní ṣe dáa ní flọ́másì ló mọ̀ tó bá gbogbo ṣẹ́ tó bá gbogbo ọ̀rọ̀ tí ò dé kan ọ̀kadà tí wọ́n ń béèrè dáàbò dáàbò nàá. Ànábì sallallahu alaihi wasallam onímọ̀ọ́mì ní òótọ́ tí o sì wò ní akúnláfẹ̀míjẹ́ òun lẹ̀ tọ́jú ń gbé ọmọ ọmọ ní ẹgbẹ́ rẹ̀ kọ́kọ́ kọ́ balẹ̀ sí lọ́dọ̀ kò sì dábàá wọn. eléyìí oní ọ̀wà bí ọ̀rọ̀ sí ìjà lọ́wọ́ ìdìbò gàá pọ̀. هذا الحديث جاء في كتاب الإمارة الإمام مسلم رحمه الله صحيح من حديث بريدة ibn Husayn Burayda yìí sahabiyyun jalilun yẹn dáadáa ní kuma sahaba wọ́n sábà kúrò àwọn ọ̀kan àmì wà ní hurmatu nisaa'il mujahidin ala al ka hurmati ummahatihim ọwọ́ àpọ̀lẹ́ tí ń bẹ fún ìyàwó àwọn tí ń bá ń jagun sójú ọ̀nà náà wọn bá àfa tó gbé dáwà lọ tọ́dẹ́ gbé dáwà ọlọ́run láti gbígbé báyìí tí èsì dáwà fẹ́ inú tí èsì dáwà fẹ́ apá afẹ́ máa ń lẹ̀rú yọ lọ láti àárọ̀ kò ní tí ìdílé yọ lọ tàbí ó gúnlẹ̀ mú ọkọ̀ má dà ní mùsùlùmí ọ̀yá tọ́lọ́ ń jagun sójú ọ̀nà náà bá ìyàwó táwọn eléyìí bá fi í lẹ̀ lórí ìyàwó àwọn tí wọn ò lè jagun táwọn ò lè lọ ọ̀wọ̀ tí ń bẹ fún ìyá wọn kálukú tó lè fi máa wọ̀ lọ́gbọ̀dọ̀ máa fi wọ ìyàwó àwọn tí wọn lọ sí ojú ọ̀nà náà báyìí tí wọn lọ dájú tó náà wà. Ah, sọ abẹ́ni ilé ìga o kí náà lọ sí bẹ́ẹ̀ bá ẹ máa wọ pàtàkì àmánà o lẹ́yìn pé ariwo ẹ̀kọ́ pé ọlọ́run ní àwọn yahoo sàṣánà ìyá ènìyàn àtòrí ẹgbà wà nǹkan míì tó tún lè gbé obìnrin kan sípò yéèyàn bí ọ̀gbẹ́ torí àlàbí àwọn àmọ́ ni àbí wa ni fama min rajulin min alqa'idina yakhlufu rajulan min almujahidina fi ahlihi فيخونه فيهم إلا وقف له يوم القيامة فيأخذ من عمله ما شاء اللهم صل على محمد وسلم tabangbɔ yi bɔbɔn tabangbɔ yi bɔbɔn tabangbɔ yi bɔbɔn masasa mi pe tan kaba wa dabɔ sɔrɔ lɔn ba tí a fɔ bi tiɲɛ lɛ ɛyin tɛ yen o lɔ fo ni kasi keji o bota na bi sɔkɔ sɔkɔ jáde o kama si dɔn bɛn se lɔ tiɲɛ o. hato àkùnlé ọ̀rọ̀ wa ó nìyàwó wa torí pé n ti ń da nǹkan wà ní lónìí oníkànnà bí ọ̀sán ọ̀rọ̀ gbogbo ìsákọ̀ọ̀tù káà kọ́ níbẹ̀ kí wọ́n tegbòtegbò wọn làwọn àgbẹ̀sà kó sí àsìgbọ́ ọmọdé wọ́n sọ́sàn wá ní àwọn èèyàn tá à ń sọ yìí tá a ní pé fi ilẹ̀ lẹ́bí lára lọ́mọ yìí àgàgà ìyàwó wọn irú àpẹẹrẹ tí a bá lè ṣe fún ìyá wọn wọn ṣe fún ìyàwó àwọn wọn tán ṣùgbọ́n èyíkéyìí fáwọn àmì ìrọ́tò lè nà kọ̀ọ̀rẹ́dẹ́ èyíkéyìí nínú ẹ̀mí tí ọ̀wá lójú ogun lásìkò yẹn táwọn ẹ̀mí ojú ogun fún ìdíkàsí kejì tọ́wọ́ wà nú àwọn tọ́jọ́ pé yáfù fọ́rọ́jù lánàá mìíràn ìmọ̀jà ẹ̀dẹ́ òun wà nílé láti máa sojú ẹnìkan wọ́n pín àwọn èèyàn nílé sílé ẹ̀yin ni wọ́n tún lé bí wọ́n wá gbé nìkan sílé nìkan ẹ̀dùnkú kan kọ́ máa fẹ́ tó bá fi ọkàn balẹ̀ sí lọ́dọ̀ ọ̀rẹ́ mi lé àjọ ìjà àjọ mọ̀mọ́ mọ̀ dáadáa fẹ̀yẹ̀kúnnù fi àdìhì fẹ̀yẹ̀kúnnù fi tó wá padà lórí ìjàmbá ẹni o níbi ara ilé rẹ̀ ọjà mẹ́rin ìyàwó rẹ̀ o ọjà mẹ́rin bí ọmọ o ọjà mẹ́rin bí dúkìá rẹ̀ o sàn ní pé n tó lè kó tán rèé o wúkì fàlàwù yawm al-qiyamah tí wọ́n bá jọ tọ́sọ́rí bẹ́ẹ̀ tí wọ́n dọ̀yẹ ju ẹ̀ láyé tó wọ́n dọ̀gbà lè kíyàmà ọlọ́ọ̀ni wọn lọ rè mú ọkùnrin tí olóhùn obìnrin ò tọ́ bá àwọn náà wọ́n lọ wá wọ́n wà o ohun dúró ẹ̀ wọ́n mọ̀ wá sọ fún ẹni tí òun lọ́jà kan wípé min amali rashid so wọn ní gbogbo sí ẹni tó kó wá sí àlìkí amali ni èyí tó bá wù ọ ní ọmọ ọmọ bẹ. ó lè wo sosososo kó kó gbogbo òórùn rẹ kó bí òtó tó ní kankan bẹ tó padà túmọ̀ rẹ ó lè wo sososo kó kó pé ẹ bá mi ṣàkà náà kún ṣàkà kún ọmọdé rẹ náà dáa máa padà ọ̀dọ́ náà ọmọ náà ṣe ètí ẹ̀kọ́ lẹ́yìn tó ṣe fún gbígbà ìlọ ṣé ẹdúró sáájú tẹ̀lé ẹgbẹ́ ní ẹ̀ka àti àdínábílà àti tàbítọ̀ ẹ sáà tó gbẹ papọ̀ ọkọ̀ tọ́jà ṣùgbọ́n tọrẹ náà ní kúrò ìlú ẹ̀dá kì í ṣe sí àgbẹ̀dẹ bá ń tọrẹ ẹ̀ka tó bá ń jọmọ́ àníwá ní fa ọ̀dọ́nùkùn bóun ni ó ṣe rí lẹ́mìí tó bá kó gbó ṣẹlẹ̀ tẹ̀kọ́ wọ́n dúró lẹ́mìí wọ́n ní ọmọ ọmọ tó bá kú gbogbo mọ́tò ó tún kó tẹ́sẹ́ ṣé mú bí akú mi gbàdá kó lè tán kẹba ń gbọ́dọ̀ rẹ̀ wọ́n lè hadith muhammad bisalòm musalòm tààlà mi hadith bọ̀rẹ́ dẹ̀ mi sẹ́yìn radiyallahu ta'ala anhu àbọ̀. àwọn ọmọ pàtàkì àmánà yìí pẹ̀lú àwọn bárṣà náà ṣe gbé ńlá bó ṣe gbé tóbi àti àwọn nǹkan tí ń tẹ̀yìn wá fẹ́ ń جاء في السنن عند أبي داود رحمه الله تعالى وعند ابن ماجه رحمه الله تعالى وفي المسند عند إمام أحمد بن حديث عبد الله بن عمرو بن عاص رضي الله تعالى عنه عبد الله بن عمرو بن عاص رضي الله عنه مثلا وأن بدوك عن الصحابة رضي الله تعالى ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ìbò lẹ́nu pé yóò lùnà kayfa bikum irú ìbò lẹ̀ yọ wà kayfa bikum bó lẹ́sẹ̀ máa ṣe ìsìláàmù yín kayfa bikum ọ̀nà wo lẹ́gbà ojú rí ọlọ́run ọba wà bí zamani yushiku an ya'ti yushiku an ya'ti ẹ̀ àtàsìkò kan tó yẹ pé díẹ̀ báyìí lókun kò délé ayé ń fọ́nà gbogbo àwọn pé kí ni tí ọmọ ṣẹlẹ̀ gbà náà ànàbí mi yògọ́rùbálù náà fòfin ìgbọ̀rùbálà tán àsìkò yẹn ọlọ́run ni wọ́n máa du àwọn èèyàn ọ̀rọ̀bálà nìyẹn wọ́n máa dọ̀ wọn wọ́n máa dọ̀ wọn wọ́n máa dọ̀ wọn gbogbo ìtọ́ dánú àwọn èèyàn àsìkò bìmánà rẹ̀ pé yẹ́bù àbùkù yá àrùn wọ̀nyẹ́ kò kọ́ ọ̀rọ̀ yògọ́rùbálà ọlọ́run lè ya ẹ máa ju àwọn èèyàn ìtumọ̀ pé ẹ máa ju àwọn èèyàn pàṣẹ báwọn ẹ̀ka mi pé gbogbo àwọn ẹni rẹ gbogbo àwọn ẹni rẹ ẹ̀jẹ̀ wọn máa kúrò nílẹ̀ gbogbo àwọn ẹni rẹ wọn máa kúrò nílẹ̀ wọ́n ń jọ̀ wọ́n wọ́n ń jọ̀ wọ́n wọ́n ń jọ̀ wọ́n wọ́n ń jọ̀ wọ́n. wàtẹ́bùkọ̀ ṣùfàlàtù minan nas kọ̀dìmọ́rìjàtì ròhóòdù hàn wà àmàdà àdùn hàn ṣùfàlà lédè lágbáwá ó ní gbogbo òdì kejì nǹkan tí ọ̀bàdà ń di nǹkan tí wọ́n bá fẹ́ rata wọ́n lò ju wọ́n ìgbọ́ba da èwo ni tí ọ̀dà ẹ̀sà rùfáàlà nìyẹn rùfáàlà àtàníìsì ó lè sà gbogbo nǹkan náà lórí rùfáàlà yóò wàá fún àwọn igi náà pẹ̀lú esi o kɔfɔɛ da àwọn ẹgbẹ́ wọn lẹ́tà lẹ́ẹ̀ka àlùbí ni kódà àwọn tó àtúnṣe ìgbọ́n bí ẹsẹ̀ gbọ̀ngàn tó yìí tí wọ́n ti kú ìtọ́jà tó kú ìtálẹ̀ ọ̀dì mẹ́rin jàdì èrò yóò gbọ̀ngàn wà á máa ní àjọyọ̀ mẹ́rin jàdì lọ́wọ́ wa ètò bá bàjẹ́ kọjá àlàyé máa ń lò ó. ìwọ ni mẹ́rin jàdì pẹ̀lú wọn lọ́sọ̀ọ́ bẹ̀rẹ̀ àdéhùn wa àdéhùn dúró ni àmọ́ náà tẹ̀ bá láwọn gbà àmọ́ náà sì ni. kò ní sí ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ mọ̀ láàrin wa láàrin àwọn ìfẹ́ abẹ́rẹ́ ayé báyìí ah wọ́n sọ̀rọ̀ wa ilé ìmọ̀ ilé ìyàsọ́sọ́ wọn àbí ìyìn tí sọ náà. فرق بين اصابعه صلوات الله وسلامه عليه وهو يعلى يعلى يعلى يربك يربك يربك يربك يربك شو هو جوا ربيع على كل بندق لا يكون يا كان من وقت كل من يقول تقول يا هو كمان من يجي تقول يا هو àwọn tá a kó ń dọ́mọ̀ tó wọ́n tẹ́lẹ̀ àwọn ọmọ ẹ̀kọ́ ọmọ mi náà kọ́dà tó kí ló bẹ káàdé ẹni tó lọ́dọ̀ ẹ̀dá bá sí ọ̀rọ̀ yà wọ́n yà á àdúgbò àwọn ọ̀rọ̀ àbí fáàlì ló ń sọ náà ní kìí ṣe mùsùlùmí gidi lẹ́nu ìtọ́jẹ́ wípé ọba jẹun ẹ̀yọ mẹ́ta yó àbẹ̀ oúnjẹ alẹ́ fódìdì ìjọ ẹ wá máa rojú ọmọ fún ọgbà alábẹ́rẹ́ yìí o nípa rẹ̀ yìí. hafsa wa ni yóò wá kú hùsálà hùsálà náà ni àwọn ẹ̀sà ẹ̀dá kí wọ́n pè ní ẹ̀sà ẹ̀dá kọ́mọ́ ní tùmọ̀ mi àwọn èèyàn mọ́ra wọn ni yóò wá kú lẹ̀ kọ́dé mọ́ra jáde ròdò wọn wá àbàdà àjọ wọn. فاختلفوا هكذا بشرع الرسول صلى الله عليه وسلم قالوا فكيف بنا يا رسول الله إذا كان ذلك فكيف بنا يا رسول الله إذا كان ذلك حفصة السلام تسكن بوادي بوالي كي ودوسي ولولا بسوني بردولو àbí ni ọ̀nà tẹ́ gbà sórí ìwé ní ìsọ̀kọ̀ yìí nìsí àbí wà kà kan mẹ́rin pásá wa sí nínú ọkà kan mẹ́rin ní òkè mẹ́rin ni mo fẹ́ ká nǹkan yìí ká wí dáadáa anabi sallallahu alaihi wasallam ni ta'khuduna bima ta'rifun ta'khuduna bima ta'rifun in tó ti ní dáadáa ní ẹ̀sìn ẹgbẹ́ àwọn dáadáa ẹ̀ẹ́dì ní kí n bá yín fẹ́ ó sàlùbọ̀dà ẹ má bàa dáwọ́ mo sọ fún pé ìrùn ò lè di mẹ́fà mà tí ó jọra lójúmọ́ ẹ má bàa gbégbó kó sì lè padà di mẹ́rin ẹ má yọ gbóhùn bẹ́ẹ̀ hajj ẹ̀ tí wọ́n bí ẹ ti máa ṣe mọ́kà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni kẹ́ni kan mẹ́rin ògùn sẹ́ńbẹ̀ ọ̀hún ti ń pè ní ọlọ́dọ́ ní ọ̀hún ayé wẹ̀ ó ti yé yìí báwọn kẹ́ni ẹ̀ kọ́kọ́ wà lù kan Pakistan kẹ́ tó mọ̀rọ̀ hajj ṣe wọ́n kọ́ rí bẹ́ẹ̀ o ó tọ́ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ rí bẹ́ẹ̀ o mọ́jọ ọ̀daràn mọ́ lọ ìjẹ́ ti mọ̀ nù ẹ̀sìn mọ́jọ ní kọ́ tọ̀ tó ti dá inú tó kà eléyìí ọ̀hún bí ìgbà tí ilẹ̀ mọ́ tá a wà ní òkè ni o táwọn lọ́sàn-án gan táàkùdù ìjà ìfúnni làgbà náà ló gbọdọ̀ ní táàkùdù náà bí máa tààrí fún un tó ti yé dáadáa nínú ẹ̀sìn ẹ̀rí mi kì í bá yẹn nígbà kan ẹmẹ ba de ẹ ẹ oníyẹgbam wàtàdé àwọn ọ̀nà máa tún kiri wọn ẹwọ bá mi sìn yọ wá kó lè ní ṣùgbọ́n tí ìyẹn bá ti rí pé ilé ìwé ìsìn náà tó ti ẹ̀ láyé mọ́ nígbà fẹ́ gbé bàbá yìí nígbà tó sọ pé bàbá sí gbọ́n kàlẹ́ bá wọn àlẹ́ ọ̀rọ̀ wọlé la ó sì náà nàbí òṣìṣẹ́ o bó ti sá nígbà wọn fà ń ti wá nínú ìdí ọ̀sán ó tún ní ká tẹ̀sán kan lẹ̀ ká máa yí pé bá wọn ṣe àdá alóògbélé ilé ìrònú sani bí o tó ṣe bọ́tí wọ́n wọ́n sọ pé àfàtọ́ sọ́ọ́ náà pé àní ẹ̀tì ẹ̀ náà dá ibi wọ́n ti sọ̀rọ̀ lókè pé ètí ọ̀rọ̀ ti jẹ́ pé ẹ̀bá náà lọ́ọ́ sì lẹ́rú ètí àmì yìí náà ń kọ́ ẹ bá ṣe kéde o ẹ bá máa débẹ̀. wàtàdà wọn náà máa tún kírun ètí náà wọ̀ táyì náà gán mà nú ẹ̀mí yé pé ìwọ ewu méjì aláṣẹ ló ń jọ mi ìta àwọn ìtọ pé ẹnìkan ló sáà ń ṣe ẹnìkan ẹnìkan ló fẹ́ ẹnìkan ẹnìkan ló fẹ́ ẹnìkan ẹnìkan ẹnìkan la fẹ́ fún ẹnìkan la fún gbogbo tá a bá kì í náà ọ̀tọ̀dọ̀ ló lọ́nà tó kì í rọrùn. mú ẹ̀mí tí wọ́n gan tí wọ́n náà mà tí ẹlòmíì sọ pé àmọ́ wa mí tì mí tó wọn máa fẹ̀mí kan dáhùn sí mẹ́ ló fẹ̀mí kọ̀ mọ́ wọ́n ń bẹ̀ tọ́lọ́ rẹ̀ mi tó fi ń kọ́ pípé ara wọn ni wọ́n sì ń kọ́ fà rẹ̀ mọ́ wa wọ́tàdà ló lọ́nà tó kì í rọrùn. ìtẹ́yìn náà ló fi gbé ẹ̀mí tẹ́ ń bọ̀ báyìí tí ń bẹ̀rẹ̀ wọ ẹ̀dà alẹ́ ó di mélòó kọ́dà tafsara wa sọ yìí pé ibi mu ati ka gbé yìí dáadáa nọmba tiri alebi ni wa tuku bi luna ala fọ sọtiku fọtuku bi luna ala fọ sọtiku tasiku ba ti wa to ko n ka ko do ali kiyama rẹ mamu tẹ ni kama tiẹ. kíní kan náà ń ṣe níbi kan màmá mi ṣe dọ́bẹ̀ nígbà àwọn kankan inú rẹ inú ilé rẹ yẹn ju ẹ̀ lásìkò ilé ayé wàhálà tí ó wà mẹ́yìn ó ti kọ́ńplẹ́ksì kọjá kẹ́yìn kó pé òun fi lù lẹ̀ lọ́yẹ́ ju tìbí kan òun kí mú bí òun lé òun lé àgbà níbi tó wájú ọlọ́run ìròyìn jò ìròyìn dàrú ẹjẹ́ àsùn ọkọ̀ fúnra wa ọlọ́run ọdún ayé mùsùlùmí nítorún sí ọ́sọ̀sá mi ń tẹ́ẹ̀fẹ́ wà jẹ́nà láti kó <laughs> tẹ́ẹ̀fì bọ́m bí wà láyé tó kú bí lónà àlàfọ́ sọ́tìkùn ẹgbàrá inú dáadáa <laughs> mọ́jẹ̀ ní rẹ̀ ọ̀dọ́ tó wọ́n náà rẹ̀ sí tó ń kálukú mú gbà náà báyìí ìtẹ́ kò sí pé ìlẹ̀ sí ẹ̀ṣùgbọ́n ìwọ̀n ọmọ tó mi ní kẹlọ̀ ẹ̀ ló lè èmi gan fúnra mi mélòó gan mo bá inú ẹ̀sìn àwọn èèyàn ka káwọn olóbi ìdúmẹ̀rẹ̀ lónìí ẹ̀ káwọn olóbi ìdúmẹ̀rẹ̀ lónìí wọ́n kà kó fàájì wọ́n bá ti lè ṣe báwọn olóbi ìdúmẹ̀rẹ̀ lónìí mọ́sàdùn mọ́sàdùn mọ́sàdùn mọ́ tó bá ti yà bí nǹkan bí oṣù kan tó bá ṣe ọ́ dáadé ojú ọlọ́dọ̀ rẹ̀ tó bá ṣe ra ẹ̀rọ yóò ti máa fi fóònù lé ọkì. tukubiruna ala khassatikum ẹgbẹ́ làmọ́ ìyára yín wàlẹ́ àdúrà sọ̀rọ̀ sọ̀rọ̀ wa tó ń lọ sọ̀rọ̀ wa rí kódà lábẹ́ẹ̀bẹ́ wàtẹ́dàrúnà amúrọ̀ àwọn. sórí ọ̀rọ̀ àwọn gbogbogbò báyìí sáfihàn fún wọn hadithi kan wọn bẹ tó ẹ gbé òun hadithi náà wọn bẹ láàkìlẹ̀ àdàmì hadithi anas parce que yàtí anas zamanu hadithi tura wọn yàtí rọjò lè làámà àsìkò mbà tó mọni yọmọ gbà àwọn sanuwa sanuwa jẹ ilé ayọ dàrú mo jẹ onídìí ọdarú sanuwa kò ní stéètì dáwọ yẹn ọlọ́run máa sọ fún pé kúndùrú ní first nurse ọjọ́ máa dára ẹsẹ̀ lọ́wọ́ bọ̀dẹ́rì àánú sá mẹ́pà yìí ọmọ dàrú dáa ní bẹ́ẹ̀ fa ẹni àlà àánú ọ̀dọ̀bá tọrẹ tọ́pọ̀ ìlà yìí lọ́wọ́ báyìí tí mo bínú sí ni kọ́ máa lọ́wọ́ yọ́n sẹ́ tí mo bínú sí àṣírí àdífì yẹn tá a bá wà wà ọ̀dọ́ lónìí kọ́ sẹ́ tó tó rárá ẹ̀ sí ṣètò àwọn àmọ́ tán bí ẹgbẹ́ tó bá ti tó tẹ̀lé omi ìṣọ́nà ọba tó ti ẹ̀ sí wà láàrin bí ọ̀rọ̀ láti dán hàn ọmọ ọba yàrá ẹ jẹ àmọ́nà tó ga pọ̀ tìmọ̀lọ́rùn ọmọ ọba yàrá ẹ jẹ wọn lọ fẹ́ tó ayé ẹ̀dẹ́ nìkẹ́sẹ̀ wàlẹ́ àdúgbò ọ̀bẹ yẹn bẹ́ẹ̀ kò sí sọ. sọ̀rọ̀ bá tún lọ́wọ́ sọ̀rọ̀ wáyé mélòó àti ìyẹn tó tán láàrin ara wọn kan nínú ilé síra wọn táwọn yẹn sọ wọn fún ìlú lé ní táwọn pariwo fúnra wọn ìwọ́n kó dáhùn rẹ̀ wọlé ọkọ náà wọn ẹjọ sì wàlẹ náà wọ ẹjọ sì wọn náà wọ kọlọ tó kọmọ jà wà lọ tí wọn náà torí ọ̀nà tí sẹ́kọ̀ ń bá àwọn ọmọ èèyàn wà láàyè kò lágídí pẹ̀lú àwọn èèyàn ó ti rí pé èèyàn máa ń mọ̀ ọ̀tá rẹ̀ tí bá ń bá gidi tí bá ń bá yàn ló pè lágídí sùúrù wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ iṣẹ́ oṣù mẹ́rin lára yẹn mi lọ́ra ti yẹn dídán ìyẹn bẹ́ẹ̀ amsa sàmà sọ yẹ kàlẹ́ kò sì tán wa sọ̀rọ̀ wa kìlọ̀ sọ̀rọ̀ wa yẹn àní àmàna tá à ń sọ yìí ó ń na náà mọ nù rẹ̀ ó kálukú gan mọ bí ó kù sí fún rẹ̀ ọmọ bí inú ilé ò kù sí òun ni wọ́n á sọ̀rọ̀ orí rẹ̀ fẹ́ẹ́ fẹ́ẹ́ ta ọlọ́ọ̀bọ̀ tó ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ náà àníbí ní tásìkò yẹn bá ti tó àwọn ẹni ti lọ wọ́n ti lọ wọ́n ti lọ lílọ tí ó sì lọ́nà ni pé kò ní mọ́ ẹsẹ́ tí ọmọ ìpínlẹ̀ sí wọn bí kẹ́ ẹgbẹ́ pẹ́ẹ́mì kan níbi kan wọ́n tọ́jú ẹni ọlọ́run nígbà tẹ́ bá lọ lọ àwọn tí ó fi lẹ̀ lè jẹ́ ìtọ́nà pé a bàbá tẹ́lẹ̀ ń tọ́sán ó jẹ́ wọn jápa rẹ kátó kásì àti ẹnu abala yìí padà ní ààyè màlẹ ọmọ adá yìí o tọba ti rí ba ẹgbẹdúmọ ara yìí o wàláyé kò kìí ṣe ìkíláàsì kọlọmọ tó kà ṣe kọmọ tó ń lé rẹ ṣe olórí ń jí àwọn ẹbí ọlọ́wọ́. tababa mu láti bẹ̀rù ìmọ̀tá yìí tó lè ṣe ń ha wa. àbúrò sọ yìí mẹ́rin máa ń dá ara ní ìsìn mẹ́rin àkọ́kọ́ in tó ti yé ti yé nínú ẹ̀sìn ẹlòmí ìgbà náà máa mà ní máa mà ó ti ń tẹ́ra gbélé eh, lọ ìbọn tẹ àdàlẹ ibú ọ̀rọ̀ sọ pé ọ̀pẹ táyà ọ̀rọ̀ rẹ kọ́rọ́ bí tù bí kọ́ bọ́ọ̀lù wà lẹ́ sáti jẹ́ ìlú owó ètò olùkó sọ̀rọ̀ sílẹ̀ lọ́wọ́ padà lọ́dún ó pèlẹ́ bọ́ sí mo pèlẹ́ bọ́ fún láti gbàgbọ́ padà ní pèsè bó ṣe wà ní ẹ̀fẹ̀ táà lọ bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́yìn náà má pè ẹ́ ìlú ilé ìtẹ̀lẹ̀ wàhálà nílé ìfowópamọ́ yìí ẹ fi ilẹ̀ ẹ gbajúmọ̀ ara yìí fọlọ́dọ́ lọ́rọ̀ ẹ̀ fọlọ́ yóò fi fún ọ̀rọ̀ gbogbo tó ọba ti náà fi tara rẹ̀ lẹ̀ tó ń pọ̀n sẹ́tẹ̀ lómi ìlànà bí mo rẹ̀ ó ti jẹ̀ mi. Gbàdúrà subhanahu wa حديثه بأمانة جاء من الحديث الذي أخرجه مسلم والقضاء الصحيح من حديث أبي ذر الغفاري رضي الله تعالى عنه وأرضاه هذا أبو ذر أبي الدع إخلاص هو وسيري يا رب وسيسي أبو أمين قلت له بافع وإما يا أتى رسول الله صلى الله عليه وسلم فرع الله صلى الله عليه وسلم يا رسول الله استعملني يا رسول الله استعملني أمين بمنا وبنا تنتي ما دلوني mo wá nìkan kó gbé mi lọ rẹ̀ bí gómìnà mo sì ń mọ̀dínà náà ní kọjá mi ní àwọn kọjá ìgbà owó ọ̀rọ̀ tó bá di mọ́rọ̀ sàkà lọ jọ́jọ́ mi ni wọ́n máa dúró tì ìjọba ní ẹ̀yọ́ kọ̀kálẹ̀ fáwọn òpó jọ́jọ́ mi ni wọ́n máa mójútó ẹ̀yọ́ kọ̀kálẹ̀ fáwọn òpó jọ́jọ́ mi ni ẹ sábà ẹ bá wá nìkan tí wà kébí náà máa darí lábẹ́ àṣà àsìlámù صحابي جليل يريد وجه الله لكن مع ذلك فضرب أي الرسول صلى الله عليه وسلم فضرب بيده على منكبي أميك بمنك بيك حسن من بيك قل يا أبا ذر إنك ضعيف إنك ضعيف أو لا بجا سمعت أبو ذر ينبوس قرر أو لا بجا إنك كنت تجيب يوم لليوم wa inna amana kọ́ ọ máa jẹ olórí nìkan amana tó ga pọ̀ ni wa inna yawmal qiyamati khizyun wa nadama bẹ́ẹ̀ kọ́ sí ọgbẹ́lì kìyàmá gbogbo ẹni tí bá ń bẹ́ ń fi amana kàtì sí lọ́dọ̀ ní ọgbẹ́lì kìyàmá ẹ tí mo sí bàbá tọwọ́ ẹ̀ jáde síbẹ̀ khizyun ẹ̀tẹ́ni tọ́já wípé ẹnu tọ́lọ̀ ti dá sáájú kó tó dáyé mú rí pọ́tẹ́ńjọ́ náà àti àjọ lògbà mú rí pọ́tẹ́ńjọ́ náà àti àjọ wáyé lẹ́yìn ìgbà tó ń gan tó lọ tán mú rí pílágbájọ balábájá tẹ́ lónìí. wàhánà dáàmà ìkàtẹ́yìn géèjẹ tí ẹ tí ó tí ẹ nìkan kẹ bẹ́ẹ̀ kíla òṣè tó ṣe padà nàdáàmà tó ga ọ̀rọ̀ illa man akhadha bihaqqiha wa adda alladhi alayhi fiha àyàfẹ́ tó bá lè gbà á tó sì pé bí hákìá pẹ̀lú ìbọ̀ gbogbo tó náà bá sọ wọn. ọlọ́wọ́ ìdáná kò ní í ṣe wàhálà ọgbọ́n tó máa ń ṣe nàám lábẹ́ bẹ́ẹ̀ èèyàn mélòó ni ó wà fi ọwọ́ báyà tí ó máa sọ bí ọ̀kan nínú àwọn àfa àwọn sáláfù sí ń sọ ìdáná wà fún àti fẹ́ parí.

ìwọ tó o dúsì sẹ kọ́ ọ gbáyà kò sí ẹ̀jọba ni kọ́ ọ gbáyà ọ wá ń sọ fún àmà kí ó pé kúndùmínì rúlùmí wàlá táǹgòrò ilá àmàlí kúndùmínì rúlùmí wàlá táǹgòrò ilá àmàlí wàkùsídìí bìdálìkà wájíyà ni wáhìdì lè bá rí wàkùsídìí bìdálìkà wájíyà ni wáhìdì. بار وإن مررت بأشجار لها ثمر وإن مررت بأشجار لها ثمر فاجني الثمار وخل لنعود للنار فاجني الثمار وخل لنعود للنار خذ علومي سنة من وقوني أقوى فراbalẹ̀ kọ́ ọ̀gá wọn tí mo sọ pé tíwájú sí ilé àrùn tí máa nílé irú lè tọ́ba nílé irú lè sí nílé irú lè sí nílé gbà kó yí ọ kó sì mi ní olú mi tí n bá ní tìmọ̀ àlùkò ní fún ìjọba sọ pé ìmọ̀ ẹ̀ kéde kí ẹ gbà kó yẹ dáadáa kó sì mi lórí mi tí n ní ìmọ̀ bá a ṣe é ma ní tá a máa wọ wájú tá a máa wọ ẹ̀yìn tọ́jú náà kù tàbí bí àwọn kẹ́ni máa jẹ́ ìdísí kẹsíkẹjì fíìlì kan ní bá àpò tọ́jú sọ́rọ́kù sábà ẹ gbà mí dáadáa lọ́dọ̀ mi ẹ gbà tán pátápátá dáadáa kó yẹ wàlá tàǹgọ̀rọ̀ ìlà àmàlẹ́ ṣùgbọ́n ẹ má mú sẹ́ẹ̀mí náà ẹ má kó sẹ́ẹ̀mí ti jọ́ọ̀jì wọn ti bá kọ́ yẹn ìgbà ọmọ kí wọ́n lò pé gbogbo tẹ́ ẹ mẹ́rin pa náà kọ́ra kọ́ra sọ́nà lẹ́nu ọ̀sán láti ìjọ yìí wọ́n tún sì gbèdé àríkà wọ́n di àríwá ìlú báyìí sọ́tọ́ bá ti àgbà máa ń tán lódìdí lọ́dọ̀ rẹ̀ jẹ́wọ́n fẹ́ ká kíyèsí ń tẹ́lẹ̀ yìí sọ̀rọ̀ tọ́ bá ti ẹ́ tẹ́lẹ̀ gbà máa ń tán lódìdí máa fi wójú rí ọlọ́run ọba kan ṣoṣo tọ́jẹ́ pé òun ní tẹ́nìkì bá dá sí máa fi wójú rí rẹ̀ ṣùgbọ́n bí mo ṣe sọ yìí ó tún dàrú kò tún yí ọ òní wà á di ó yí ọ wà á ń màrọ́ ń tà tọba kọjá lọ bí aṣèjà rè tọwọ́ ara máa gi tọ́pọ̀ kò léṣo lórí bó ṣe ń kọjá lórí gi mango léṣo pọ̀ lórí rẹ̀ gẹ̀jì ń wò rè o tún lọ tún kan di ọsàn léṣo pọ̀ lórí rẹ̀ ọsàn rè o tún lọ tún kan gọ́fà bó ṣe ṣe ń ta àwọn èso lórí igi tí ń dùn tí mo rẹ̀ ń dùn òwe tí mo fẹ́ kọ́ ọ panu o wà á fọ̀rọ̀ ìbàdàn wà á má kò tí ọba ní lọ́ọ́ jáde gbogbo tọ́ba àkọlẹ̀ fi kó èsè jáde wá gbọ́dọ̀ èso mọ́ wá gé ìtọ́ba dáńbẹ́ fagini fi máa rọ̀ bọ́ba ti wá jésù ń tán pẹ̀lú àkótọ́ fẹ́ fi kó o ní ọjà kọ̀ọ̀kọ̀ nílé wà fọ́nì ní rúdà ní nàárì má tó sẹ́ igi igi tó orí mu má tó kó gímọ̀ fi gílẹ̀ fẹ́ di ọ̀dà náà. èèyàn mélòó lọ́wọ́ àlè ìsọ̀rọ̀ eléyìí tàbí mi mi bá a dá àtẹ́gẹ́rẹ́ àbáná àwọn oníṣọ́fọ́ máa kéwú bẹ́ẹ̀ lé ẹlòmí ọ̀nà sórí kí o túnmọ̀ kọ́ ìkó tó ní lágbàríkà ètò ọba yọ kó mú wà ní ìkan sí wà lọ́mọ àfàmà ní ọmọ ní ẹ̀yẹ òmí ọmọ faraba yín balẹ̀ wọn ògbọ́n tí wọ́n bá ní kọ́ńké ìmí kọ́ńké gidi ní o nígbà tí bí olórí ilé kí ó lókù fẹ́ sọ̀rọ̀ yìí o ẹgbà mà bẹ́ẹ̀ bà nkọ́yìn nkọ́yìn kọ̀ọ̀kọ́ nkọ́yìn tí ọ̀dà lẹ́yìn nǹkan tá a jọ sí àsìjọsí náà ni ẹ̀tọ́ sẹ̀mí tá a jọ pa sẹ́pẹ́ tá a pa náà fún owó yín níwájú gbogbo àwọn òbí àwọn. Nàá ẹlẹ́mi ọ̀sán pé kéwù tí mo kó wa alágbàdíkà tó ọba yìí ọ̀ka kúrò níwà rẹ̀ tàbí lójú mò ń ṣe. Nàá ẹnì tó wá ń kọ́ yẹn kéwù gangan tó kọ́ yẹn níbí lẹ̀ ẹ̀sìn ìwúrí báyìí lẹ́nu bóòlù wọ́n tó yẹ bẹ́ẹ̀ òun èso máa kéwù ọ̀kan ṣe wá sí fún wa ẹja lọ gbọ́ wá sí sàṣàbáyá ẹja lọ gbọ́ wá sí ẹ ẹ àmì òkúrẹ́gà ẹja lọ bá kí gàgàgà ọwọ́ ní àfúrí àbùkù ọba sọ̀rọ̀ káwọn máa tẹ̀lé. mú àdá wọn jọ ìjọba jẹta lọ́ta nàbí kò sẹ́ńtọ́ lórí méjì tá a bá ń tẹ̀lé ọ̀rọ̀ òdú mẹ́rin bàbá ń gbọ́dọ̀ ẹnu rẹ ọ̀ọ́dẹ́nu mẹ́fà sórí tó já máa tẹ̀lé ọdún pọ́ùn sọpọ́ lọ́wọ́ báyìí nígbà yìí bàbá ti fi máa àwọn kọ̀mọ̀ sára màsí ọ̀nà ẹ̀dá èyí tẹ́ ọlọ́pàá tó kò sùn rẹ àmọ́ náà jẹ́nu kọ̀ọ̀kan ó lè rí pé o hmm. àmọ́ náà jẹ́nu kọ̀ọ̀kan ó lè rí pé o ìta ti rí pé nù ẹ̀ ọlọ́jà mi rí pé lọ́wọ́ ìta ń bẹ́rẹ̀ síbi ọjà rí pé ọlọ́jà ọjà rí di arí pé o gbogbo bí ẹ̀rù ń kálukú pé kóhùn rẹ̀ wò sọ síbi tọ́lọ̀ ti yọnu sùn ọlọ́mọsá àti òsèrè sẹ́ni kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ ọlọ́jà kò sọ̀rọ̀ alhamdulillah alhamdulillah rabbil alamin المتوحد بالكمال المنفرد بتدبير بتدبير الامور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا احد من خلقه سبحانه وتسامى والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله وقد أمرت الله تعالى بذلك في عدة مواضع في الكتاب العزيز قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة إيمان وحدوا ربكم في ألوهيته وفي ربوبيته وفي أسمائه وصفاته ولا تشركوا به شيئا إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة له النار وما للظالمين من أنصار إلى الله وقد يقظنا بعض ما تعلق بالأمانة في هذه الخطبه المنبرية منذ اربع أسابيع فهذه الخطبة تابعة لما مضى من أمر الأمانة فالأمانة تتناول جميع العبادات بل تتناول جميع الفرائض التي افترضها الله تعالى على أمة رسول الله صلى الله عليه وسلم عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد دلنا وحثنا على أداء هذه الأمانة لذلك جاء من الحديث الذي أخرجه أبو داود في السنن كذلك أخرجه الطبراني في معجم كبير من حديث ابي الدرداء رضي الله تعالى عنه وارضاه قال قال رسول الله صلى الله عليه وسلم خمس من جاء بهن مع ايمان دخل الجنه خمس من جاء بهن مع ايمان دخل الجنه من حافظ على الصلوات الخمس على وضوئهن وركوعهن وسجودهن ومواقيتهن وصام رمضان وحج البيت ان استطاع اليه سبيلا وأدى الزكاة طيبة بها نفسه وأدى الأمانة قالوا يا رسول الله وما أدوا الأمانة وفي رواية هذا السؤال وجه لأبي الدرداء وما أدوا الأمانة قال الغسل من الجنابة فهذا الرسول صلوات الله وسلامه عليه يشير إلى بعض الأشياء مما تعلق ومما يؤدي إلى السعادة يوم القيامة لذلك جاء عند رسول الله صلى الله عليه وسلم بما بدا به هذا الكلام عباد الله لا تخونوا الله والرسول فتخونوا أماناتكم وهذا عبد الله بن مسعود رضي الله تعالى عنه وارضاه كما جاء هذا الحديث في المسند الامام بسناد الحسن انه قال كنت غلاما ارعى غنما لعقبة ابن أبي معيط فمر به رسول الله صلى الله عليه وسلم وأبو بكر فقال رسول الله صلى الله عليه وسلم يا غلام هم من لبن قلت نعم ولكني مؤتمن فقال صلى الله عليه وسلم وهل من شاة لم ينزو عليها الفحل قلت نعم وأتيته بشاة فما صلى الله عليه وسلم درعها فنزل لبن وحلبه رسول الله صلى الله عليه وسلم في إناء وشرب وسقى أبا بكر وفي رواية أنه شرب منه أي عبد بن مسعود ثم أتيته بعد ذلك أي بعد تلك الحادثة فقلت يا رسول الله علمني من قولك هذا وفي رواية من القرآن وقال فمس على رأسي وقال يا وقال يرحمك الله إنك غليم معلم فأخذت من فيه سبعين سورة بارك الله لكم في القرآن والسنة ونفعنا وإياكم بما فينا من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور